ẹ kú dédé àkókò yìí o ní gbogbo ibikíbi tí ẹ bá ti láǹfààní àti máa ṣe alábàápàdé fídíò mi orúkọ mi ní Abdulhasis ti máa ń sọ ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ tí mo jẹ́ olùdásílẹ̀ group tí à ń pe àkọlé rẹ̀ ní àṣírí ìjìnlẹ̀ nípa àlá lílá àti ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ náà la ní YouTube bẹ́ẹ̀ náà la ní Facebook. mo fẹ́ sọ nípa àlá kan léyìí tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní ìkọlù rúfẹ́ àlá báyìí tó ṣe pé ó máa ń kó ròyìnròyìn báyìí mí wọn àlá wo là ń sọ̀rọ̀ nípa rẹ̀ àlá yìí ni wípé kí lálàá kí ó rí ẹni tó ti kú lójú ayé kó wá lálàá nípa ẹni yìí lójú àlá ọ̀nà méjì ni tàbí ọ̀nà mẹ́ta ló pín sí yálà ìwọ àti ẹni yẹn ẹjọ́ rìnrìn àjò ó ní tó túmọ̀ sí tàbí kí o rí ẹni yẹn lójú àlá tó ṣe pé bóyá ó ń lo oògùn ṣàwọn pé tá à ń sọ̀rọ̀ yìí ti kú lójú ayé èyí wọn lálàá nípa lójú àlá tí yàn rí pé bóyá ó wà lórí àìsàn tàbí ó kó oògùn sọ́wọ́ tó ń lo oògùn ó ní ìtumọ̀ tó bá dé tàbí èèyàn á rí ẹni yẹn lẹ́ni tó yẹ pé ẹjọ́ rìnrìn àjò bóyá ẹjọ́ rìn síwájú díẹ̀ tàbí ẹjọ́ rìn síbìkan tàbí ẹjọ́ sọ̀rọ̀ láàrin ara yín ó ní ohun tó túmọ̀ sí lákọ̀ọ́kọ́ tí èèyàn bá lára pé èèyàn rí ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó ń lo oògùn lójú àlá ó túmọ̀ sí pé ẹni tó là láàyàn kó ṣọ́ra gan torí pé nǹkan kan ń bọ̀ tó ti súnmọ́ ní àìsàn kọ́lọ́n wá fàìsàn ṣéwu ó lè má wà láìsàn ó lè wà níjàmbá bóyá èèyàn fara pa kọ́lọ́n kó là wá ń bẹ̀ o ẹlẹ́kejì ńbẹ̀ tó bá ṣe wípé èèyàn àti ẹni jọ rìnrìn àjò ní lójú àlá yìí tàbí tíyàn jọ sọ̀rọ̀ ó ní ohun tó túmọ̀ sí tẹ́lẹ̀ túmọ̀ sí wípé nǹkan kan bẹ tẹ́nìyẹn fẹ́ dáwọ́lé ìgbésẹ̀ kan bẹ tẹ́nìyẹn fẹ́ gbé tó sì já sí pé kò ní yọrí sí ohun tó gbà lérò tó fi gbérúfẹ́ gbésẹ̀ yẹn yálà ó fẹ́ travel ni àbó fẹ́ rìnrìn àjò tàbó fẹ́ lọ defend contract kan àbó fẹ́ lọ dáwọ́lé nǹkan kan ṣá kíní yàn ní yọrí sí ohun tó gbà lérò tó fi dáwọ́lé kíní ẹ̀ the first place àyàfi kó bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda àṣẹ ọlọ́run kó fi tọlọ́run síwájú lọ́pọ̀lọpọ̀ kó bẹ lọ́run kó ṣe sàárà kó tó dáwọ́lé kíní eléyìí ló lè jẹ́ kó rí ohun tó ń fẹ́ pàtàkì ohun tó fẹ́ torí rẹ̀ dáwọ́lé kíní eléyìí ló lè ṣokùnfà kó rí kíní yẹn látara ohun tó fẹ́ dáwọ́lé lórí yẹn so ìtumọ̀ aláyé yóò jù báyìí lọ ó tún jù báyìí náà lọ torí pé o máa ń sọ nínú ọ̀pọ̀lọpọ̀ fídíò mi pé àlá máa ń bá wa sọ̀rọ̀ lónìrànà tó yàtọ̀ síra wọn tí ò papọ̀ mọ́ra wọn torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ohun tá à ń là kọjá lásìkò tọ́lọ́run mẹ́sẹ̀jì wọn fún kó wa wa ìtumọ̀ aláyọ̀ jù báyìí lọ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí whatsapp number mi ẹ pè mí sórí mtn number mi tó jẹ́ pé call line lásán zero seven zero three three two zero four four six three ẹ bá mi ṣáà lórí whatsapp number mi zero eight zero nine five one eight nine zero seven five gbogbo tó bá ṣe alábàápàdé fídíò yìí ẹ jọ ẹ bá mi share ẹ bá mi like bá mi comment ẹ kí ẹni tí ò láǹfààní àti bá fídíò yìí pàdé dàrẹ́ táwọn náà bá ba pàdé ní gúrùpù yìí tẹ́ ṣí ẹ̀ sí wọ́n máa rí ọgbọ́n kan tàbí ẹ̀kọ́ kan kọ́ ńbẹ̀ tí ó sì ṣe wọ́n láǹfààní látara ilé ọlọ́run sàn yín náà lẹ́sàn-án ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin ni màá máa bá èmi náà ọlọ́run má da làákàyè mi rú gbogbo ẹ̀yin tẹ́ wá ń pè wá tẹ́ ń fàdúrà tẹ́ fi ń kan lọ́wọ́ ọlọ́run bá ń dúró tì thank you very much.